TV ojú wa tó lé ojú wa tó kó. Araba. Yes sir. Wà ní live sir. Araba. Yes sir, a ti wà ní live sir. Ẹ̀yà ìkórè ìkórè mi twenty eight of uh, next month ni o. Oh, okay. okay. That's good. Ó kí gbogbo ẹ̀yin èèyàn wa o, àkiri àgbà ayé, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin tí sọ Yorùbá múmú àwọn gbogbo ẹ̀yin tí ẹ wò wípé Yorùbá ṣe dúró báyìí pé a kú àyè ìṣẹ̀lẹ̀ àníwá adéníwá gẹ́gẹ́ bí ọmọ aládé ẹrú òye ọmọ aládé ẹrú òde ọmọ ọba ẹ adúpẹ́ lọ́wọ́ yín ẹ takun ẹ ń ṣe ìnira ẹ gbogbo ẹ̀yin èèyàn wa já diaspora lẹ́wà ní bóyá nàìjíríà ní gbogbo bíkíbi láti lò ẹ ẹ tí wọn ò wá káàkiri gbogbo àgbà ńlá ayé mú mọ kí ọkà àsán ẹ káàárọ̀ bẹ́ẹ̀ mú kí wa wípé alẹ́ àkókò tí ìbá sí wa wà pátápátá ẹ láì fàkó láì waste time aago mẹ́fà. bàbá wa tí mo dẹ̀ ń sọ̀rọ̀ náà ni prophet akin akíngbùlùgbé bàbá wa prophet akíngbùlùgbé. akíngbùlùgbé. náà ni bàbá lálejò ẹ̀ńtẹ́ ti ń bèrè lọ́wọ́ mi pé ah, bàbá wa kí bàbá wa wọ́n ti fún wa lórí ọ̀ láti gbé bàbá wá sórí kankan tẹ́ pa gbogbo ẹ̀yin olóòtú wà ní wípé ẹ bá wa pín fídíò káàkiri a fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ wá lè jẹ́ ọ̀rọ̀ tí bàbá fẹ́ bá wa sọ ó lè tàn káàkiri lọ́dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo ayé jẹ́ Facebook ẹ̀rí táwọn ọmọ Yorùbá pọ̀ mbẹ́ bá wa jù sí bá sì jẹ́ WhatsApp nípa àwọn ọmọ Yorùbá bá a ṣe kí ni bá wa jù sí ẹ láì wá fàkókò sọ ẹ jẹ́ kí pé bàbá wa nínú olúwa wọ́n bá mi kí ẹ̀yin ọmọ Oòduà káàkiri rẹ̀rìn ayé bàbá bá mi kí àwọn ọmọ Yorùbá o. mo kí gbogbo wa pátápátá lẹ́ẹ̀kan sí gbogbo àwa ọmọ Yorùbá nílé lóko lọ́nà àjò ẹ máa kú dédé àkókò yìí o ẹ kú dédé ìgbà yìí mo gbàdúrà wípé ọlọ́run á jẹ́ kí ìgbà yìí kó san wá á san wá sówó á san wá sọmọ ẹ ṣé o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá tí ẹ sì ti ń wò wá. ọ̀rọ̀ náà lẹ tọ́ látẹnu bàbá wọn kí gbogbo káàkiri gbogbo ìgbà kí ìgbà tí ń bá lórí ọ̀rẹ́ bá àti bàbá bá ń sọ̀rọ̀ ìyá máa dùn. bàbá jẹ́ kan nínú àwọn ọmọ Yorùbá ọmọ Yorùbá tọkàntọkàn wọ́n tún wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wọ́n wá wà nú àwọn tó jáde síta tó ṣe láyé ìgbà yẹn pé àwọn ìran àwọn pé kán kúrò pẹ̀rú ẹ má gbàgbé gbogbo ẹ̀yin olùkọ́ àti gbogbo ẹ̀yin ọba tẹ̀ ń wò káàkiri gbogbo ẹ̀ pé àwọn pásítọ̀ pọ̀ lórí ìgbà pàápàá tó yẹ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá wọ́n sì là kàkà a dúpẹ́ pé irú àwọn bàbá wa yìí jáde síta ó gbọ́dọ̀ ọdún tá a lò ló pẹ̀rú ó ti pẹ́ bàbá ẹ wá já ti bí ìbẹ̀rẹ̀ ètò ó ní wípé òmìnira lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àkòrí tá a fi bẹ̀rẹ̀ it has come to stay it has come to stay ẹni pé ó ti wá ó dẹ̀ ti dúró gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa ẹ bá mi bẹ̀rẹ̀ láti bẹ̀yìn wá máa kó àwọn nǹkan fẹ́ sọ̀rọ̀ lórí. ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ from uh, time to time a ní láti understand nǹkan tí à ń ṣe ní àwọn àkókò yìí kí gbogbo àwa tí a jẹ́ ọmọ ọkọ tòótọ́ ọmọ Yorùbá kí a ṣe kí ni kí a ṣọkàn wa gírí because ohun ọlọ́run kò lè bàjẹ́ ohun tọ́lọ́run bá sì ti ṣe kò sẹ́dá kan tó lè yí padà yorùbá nation has come to stay ó ti wá ó ti dúró kò sì sí ohunkóhun tó lè yẹ wá lẹ́sẹ̀ nú ẹ̀ àfi àwọn ojo àfàwọn aláìláyà àwọn nìkan ṣoṣo ni a lè sọ wípé a ń láti bá wí ká bá sọ̀rọ̀ kí wọ́n ṣe ọkàn wọn gírí kò jù báyìí lọ ẹgbọ́n tí Yorùbá nation wá ó dẹ̀ ti ọlọ́run ti fi àwọn tẹ́rù kàn ń bà wọ́n ṣe kí ni ká kàn ká bá wọn sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀rù jáde kúrò bàbá tẹ́ bá wò ó ìgbà tí ìrìn àjò òmìnira yìí bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ rò péré ni pé àwọn ilé dírámà náà ń ṣe wọ́n bi tó dé dúró báyìí wá rí i pé dírámà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ti mọ̀ pé àwọn ìran kan ń bẹ tí à ń pè ní Yorùbá wọ́n ní àwọn òsùn wọn. bàbá ìrìn àjò òmìnira yìí bó o wá là á ṣe rìn àwọn ìgbésẹ̀ wo lérò pó sì ẹ̀ka mọ̀ gbé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kábà lè tẹ̀ Ọlọ́run mú. ẹ ṣe olóòtú mo ti sọ̀rọ̀ yìí ní ìgbà kan nígbà tí mo wá sí studio Eh, a ní ohunkóhun ṣe bí kò ṣe pé ká fi ìmọ̀ ṣọ̀kan ọlọ́run ló ń ja ìjà òmìnira yìí lọ ẹ sì lè expect pé kọ́lọ́run bẹ̀rẹ̀ nísinsìnyí kó dẹ̀ ṣe kí ni kó parí ẹ̀ nísinsìnyí àwọn kan wà níbẹ̀ tó jẹ́ wípé wọ́n ò mọ ohun tó jẹ́ tá a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀rún lòún ṣe nǹkan yìí lọ. tí a bá dìde ta wá ènìyàn máa máa rò wípé àwa la gbà á bẹ́ẹ̀ kì í ṣe ọlọ́run ló gbà á ṣùgbọ́n ọlọ́run ló gbà á òun ṣe fẹ́ jẹ́ ká mọ̀ ọlọ́run sọ pé òun fẹ́ dá ọ̀pọ̀lọpọ̀ àrà òun fẹ́ fi etí ṣe àmì hàn fún etí ṣe ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀‐èdè náà kí wọ́n lè mọ̀ wípé òun lòun jẹ́ ọlọ́run àti pé òun lòun fẹ́ ṣe àkóso ilẹ̀ orílẹ̀‐èdè yorùbá láti ṣe reason tó fi dídẹ́ pé ó rí bó ṣe rí yìí ẹ wọná ẹjọ́ mẹ́ta yìí ń sìn àwọn kan dìde wọ́n fẹ́ yọ sútì sí ìrìn àjò yẹn wọ́n fẹ́ kó pọ̀ tì wọ́nú ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣe kí ni ó yọ sí wọn ní bí wọn ò ṣe lérò gbogbo ohun tí wọ́n lérò pé ó ti bàjẹ́ tàbí wọ́n fẹ́ bàjẹ́ tàbí wọ́n fẹ́ bàjẹ́ ọlọ́run ṣe àkóso ẹ̀ ara ọwọ́ ọlọ́run nìyẹn mo wá ń sọ fún gbogbo wa pátápátá gbogbo àwa tí a ò láyà ẹ jẹ́ ká lọ mú ọkàn wa gírí ká ṣe gírí ẹnu ọjọ́ mẹ́ta yìí mo tẹ̀ fẹ́ pè yín kí n sọ fún yín àwọn bíi mẹ́ta kan wá tó wá mi wá sí ilé mi bí ńgbà tó máa déwájú tàmí ń bẹ̀ wọ́n náà ń béèrè mi meanwhile mo ti pass instruction sílẹ̀ pé anybody tó bá béèrè mi ẹ fún wọn ní phone number mi pé kó ń pè mí wọn àwọn pípì yìí ò pè mí ń ṣe náà wá nígbà tó dẹ̀ máa wá wọn dẹ̀ jáde wá wọn á sọ fún mi pé àwọn kan béèrè mi mo jáde wá nígbà mo kó wọn gòkè ọ́fíìsì mi lọ mo ní ajá àjókòó àjókòó ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ti sọ fún mi nǹkan tó wá ṣe kí wọ́n tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo ti sọ fún wọn pé nǹkan báyìí báyìí báyìí lẹ wá ṣe nítorí náà ká má bàa sọ́dọ̀gùn ká má bàa dite mo lè detain ní yín síbí kí ní káwọn agbófinró wa kó yín tàbí àwọn eh, àwọn ajìjàgbara èyí tó jẹ́ pé tó sọ àgbègbè èyí tá a wà kí wọ́n á ṣe kí ni kó yín lọ wọ́n wá bẹ̀ mí pé kí n jọ pé kì í ṣe nǹkan tí àwọn fẹ́ ṣe nìyẹn ibì ti ń bọ̀ wọ́n àwọn kan tẹ kó sápò wọ̀nyí so mo ṣáà ṣe bó ṣe yẹ kí n ṣe mo dẹ̀ fi wọ́n sílẹ̀ mo ní kó máa lọ so àwọn kan wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n máa dúnkùkù mọ́ tọ́ máa ṣe kí ni tọ́ máa panumọ́ tọ́ máa kógbá wọlé irú ẹ̀ ló fẹ́ ṣe fún tó ti ṣe sẹ́yìn wọ̀nyí ṣùgbọ́n ọlọ́run bẹ síbẹ̀ ẹni tí ọlọ́run bá ṣe tirẹ̀ kò sẹ́nikẹ́ni tó lè kọjú ìjà sí so gbogbo ẹni tó lọ́kàn tó jẹ́ ọmọ yorùbá ọmọ ọkọ ṣùgbọ́n tí ẹ̀rù ń ṣe ń bà kó lọ ṣe ọkọ rẹ̀ gírí ọlọ́run interface inú ọ̀rọ̀ yẹn ọlọ́run ló ń jagun yẹn lọ kì í ṣàwa ènìyàn so ká sì fi àyè sílẹ̀ fún ọlọ́run kó jagun rẹ̀ tán bó ṣe rí nìyẹn. ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá sọ bàbá láwọn kan wá lórí ẹ̀ ṣé ẹ mọ̀ pé èmi náà máa ń sọ lórí ètò wípé tá a dé dúró báyìí ni wípé ká lé ẹ̀mí ẹ̀rù kúrò nú ayé ara wa tá a bá ń sọ pé a fẹ́ gbòmìnira ojú ọ̀rọ̀ kọ́ àìmọye àwọn ọ̀tá tó máa ṣe kíni máa dìde wọn ọ̀dẹ sinmi gbogbo ọ̀nà wọn wá lójoojúmọ́ bí ọlọ́run ọba tó ń bẹ láàyè wà mú láṣẹ ìlú. bàbá wa tí à ń gbà lálejò lórí ètò lónìí wọn náà ni bàbá akíngbé láti ní ìtọ́sílẹ̀ bàbá orí ọ̀fẹ́ ọlọ́run láyé yín yóò mọ̀ pọ̀ sí. àwọn nǹkan kan tó fẹ́ ká tún sọ̀rọ̀ lé lórí ni wípé a bá wo gbogbo ẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́nu pàpà ṣùwánù nàìjíríà pátákálì. bẹ́ẹ̀ni. máa ṣùwà bẹ́ẹ̀ a bá wo gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ wo ti ẹ wo ti ọ̀ṣun á wo gbogbo ìṣẹ̀lẹ̀ wọ̀nyí bàbá ní òwe àgàgà tí ìpínlẹ̀ ọ̀ṣun yẹn ètò ìdìbò wáyé mẹ́ẹ̀ kí lòwe tó ń pa àwa ọmọ yìí ọ̀tọ̀ ní wọn ẹ̀kọ́ táwa lè kọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ajìjàǹgbara tá à ń jà fúnlẹ̀ yìí. ẹ ṣé bàbá mi olórin kan kọrin kan nígbà kan stanza tí mo kọ̀ mú bẹ̀ ni pé ojú rẹ̀ á já ṣùgbọ́n mù ojú rẹ̀ á já àwọn tí ò bá ṣe tán láti join ìrìn àjò yìí ojú wọn máa jà ojú wọn máa jà ṣe rí olóòtú tí a bá ní ká máa sọ nǹkan tí Ọlọ́run fi hàn wá nínú ìran tí a rí nípa ọ̀rọ̀ Yorùbá nation tá a bá ń sọ nísìnyí títí di seventy two hours ọjọ́ mẹ́ta a ò ní dá a ní panu mọ́ a ò ní dákẹ́ nítorí wípé Ọlọ́run fi bó ṣe máa rí we have seen I have seen beyond the level it is now ìyẹn ló jẹ́ kí n ní confidence politically àwọn tó ń ṣe politics ẹ̀jẹ̀ kan máa ṣe lọ nígbà tó bá tó táìmù kan gbogbo wọn ṣe padà bọ̀ wọn ṣe padà darí bọ̀ wá sílé tí ò bá ní rí bẹ́ẹ̀ mi ní ṣe wòlíì Ọlọ́run mọ́ wọn ṣe padà bọ̀ darí sílé nítorí pé <laughs> ee ohun tí mo rí òun ni mo mọ̀ ohun tí mo mọ̀ òun ni mo sì ń sọ torí pé ẹni tó níṣẹ́ ẹ̀ òun ló ń jìjà yìí lọ tó ń jìjà agbára yìí lọ òṣìṣẹ́ ẹnikẹ́ni tó lè dá dúró this is what I know so gbogbo ẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́sùn òwe ló fi pa wípé ẹnìkan ẹnìkan kọ́ ló láyé ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun ó fi hàn wá wípé gbogbo ìrẹ́ èyí tó lérò wípé o lè wáyé mọ́yà àfẹ́mí àfẹ́mí àfẹ́mí wọn ni kò lọ jáwé ńbẹ ní ní ní ìdìbò àti ìṣe wọn lọ́sùn tó ṣe fún wọn òyìn ló fi kọ́ wọn. so mo dẹ̀ believe bóyá by now ó yẹ kí wọ́n ti máa ní ẹ̀rọ ẹ̀dọ̀ àti òróró kó ti máa pè wọ́n wá sílé pé wá à bí kí ni ìṣe ń lọ yìí kì í ṣe bá ṣe rò ó. tí a bá ṣíwọ́ lójú ẹ̀mí tó bá rí nǹkan tó pamọ́ wàá mọ̀ wípé wọn ò ní ìdàtí bí kò ṣe pé kó máa sáré bí ogun ṣe máa tán lórí ilẹ̀ wa nítorí pé kí ni ogun ti dé bodè bí mo ṣe sọ ní àyà ìgbà kan sẹ́yìn. so ọlọ́run ọ̀gá ògo kò pa wá mọ́ kúrò nínú ewu. bàbá lórí ibi tẹ ẹ dé yẹn ó kàn tiẹ̀ ní formation kan tó wọ́n nínú àwọn ọlọrun tó jẹ pé ajẹ́lógún kọ́ sí mi wọ́n rí àwọn nǹkan ta bí àwọn fúlàní yìí wọ́n ń ṣọwọ́lé gidi ẹni tó wá yà wọ́n lẹ́nu ń bẹ̀ wípé dárúkọ army barracks yẹn dáadáa ọ ibi tí mo bá dé ẹ̀yìn governor service ẹ̀ Ògùn ìtàn pé bàbá ẹ̀ ò lè parí fúlàní yẹn wà ní eré abẹ yẹn bẹ́ẹ̀ náà ń gbà kọjá bàbá yẹn wá ń béèrè ìbéèrè kan pé àwọn DSS ọlọ́pàá àwọn army tó wà ní gbogbo wọn rí àwọn èèyàn tó wọlé yìí àti pé sáwọn aráàlú gan ò rí wọn ni ẹ mọ̀ pé ẹ̀yin kan pé Ọlọ́run sọ fún yín pé gbogbo aká now tó pẹ̀lú <laughs> gbogbo tó wá ń ṣẹlẹ̀ káàkiri táwọn èèyàn àti èyí tí lónìí ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta bó o la ṣe fẹ́ ṣẹ́gun bó o la ṣe fẹ́ borí ogun Eh, bíbélì sọ fún mọ́ ní wọ́n yé wa ká bí oyin a sì pa wọ́n bí iná ẹ̀gún bí ọlọ́run ti ń gbénú ògo rẹ̀ ọmọ olódodo kò ń kú sípò ká bí èmi àti àwọn ọmọ ọlọ́run tó kù tó gbọ́ ọlọ́run gbọ́ tòótọ́ bá ṣe ń gbàdúrà tá a sì ń ṣọ́ra torí ọ̀pọ̀ lónígbàgbọ́ tó ń gbàdúrà tí ò ṣọ́ra a gbọ́dọ̀ máa gbàdúrà ká sì máa ṣọ́ra ká má bàa bọ́ sí ìkẹ́kọ̀ọ́ sátánì wọ̀nyí. ó ti máa sọ fún wa ni pé kólúkúlùkù lọ jí gírí kó dẹ̀ lọ ṣe kí ni kó lọ di ara ẹ̀ ní àmúre torí pé ẹni tí ọlọ́run bá ṣí ní iyì ẹ̀mí tó ṣí lójú ẹ̀mí òun ló máa rí tó dẹ̀ máa béèrè ọ̀nà àbáyọ láti bọ́ kúrò nínú ẹ̀ tó dẹ̀ máa lè kúrò ṣùgbọ́n ẹni tó bá sùn tó wà nínú òkùnkùn nínú kò ní lè lálàá kò ní lè rína débi pé ó máa mọ̀nà àbáyọ ní ìjọ bíi mẹ́ta kan sẹ́yìn mo rí wípé bọ́ǹbù lalẹ̀ síbì kan àfi gbòà gbogbo àwọn àyànfẹ́ tó jẹ́ tọ́lọ́run níbẹ̀ ọlọ́run dẹ̀ ṣe kí ni ó dàbí gbàtà sọ wípé <coughs> Eh, eh, wọ́n jẹ nǹkan sára ni tàbí wọ́n gbé nǹkan mì tí ò jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ yẹn kó rọ̀ wọ́n wọ́n dẹ̀ rìn jáde kó nínú wọn ìyẹn ló jẹ́ kí n mọ̀ wípé bó ti wúwù kí ó rí ọmọ ọlọ́run kan ọmọ olóore kan kò ní jìn sínú kíni ìkòtò wọn ṣùgbọ́n aláti máa gbàdúrà bá dẹ̀ ṣe ń gbàdúrà ká wà nínú ìṣọ́ra pẹ̀lú ká má bàa sínú wọn torí pé níbi tí wọn lé ọkàn wọn dé tí wà wọn ro kékeré wọn ro kékeré àtọ ní rí àmì ibi tí gbé àwọn àbókí kan wà níbì kan ní ṣáìdì ibẹ̀ so àwọn ọmọ wa níbí ó ń lọ sí ní Zaria wà ní ó wálé òun àti bàbá ẹ̀ wá lọ sí ibi táwọn àbókì yẹn pọ̀ sí wọ́n lọ ra nǹkan ibi tí wọ́n ti ń ra nǹkan yẹn lọ lọ́wọ́ nìkan náà àwọn àbókì yẹn ti ń fi èdè èdèlú wọn sọ wípé a a ti pọ̀ burúkú nílùú yìí tán bá fún fèrè pé ká bẹ̀rẹ̀ operation ń sè a kò máa chop orí àwọn Yorùbá wọ̀nyí lọ ni seriously ọmọ yẹn wá pé bàbá ẹ̀ pé dádì wá gbọ́ nǹkan tí àwọn ọkùnrin yìí sọ pẹ̀lú èdè ìlú wọn bó sọ báyìí báyìí báyìí báyìí nígbà tí alàgbà yẹn máa dé inú community ó wá sórí community platform ó bá ké gbàjarè sí everybody pé ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ ká wà ní ìkíyèsí ara ká wà ní ìmúrasílẹ̀ o báyìí báyìí báyìí báyìí ni àwọn arábí sọ o. Hmm mo wá dáhùn nínú kíní ẹ̀ pé ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún yín ni ó pẹ́ tí mo ti ń pariwo ẹ̀ pé ẹ wà security conscious security conscious in fact nínú nínú ìpàdé àdúgbò ìpàdé CDA mo ò ṣaláìké gbàjarè níbẹ̀ pé wá ìwọ tí ìdílé ẹ bá ń jẹ ewé kí ìbọn má ràn tètè padà sílé kò lọ jẹ ewé ìwọ tí kùránì ẹ sọ fún ọ pé orí bi kà níbẹ̀ tó ní kò kà báyìí kí bọ́n má ràn ẹ́ tètè lọ gbé kùránì ẹ kò kà á tó bá jẹ́ hàn tún ló máa fọ̀ fún ẹ kó mú má dàgúnlá mo ní ìwọ tó mọ bí tó lè kà nínú bíbélì tó lè mú jáde tó máa fi ṣe ìdìdì sí àgọ́ ara ẹ tí ìbọn ò ní ràn ẹ́ mo ní má ṣe kí ni má dàgúnlá nítorí pé ogun ti wà níbodè gbogbo àwọn tó ló wọlé yẹn òótọ́ ló wọlé òtítọ́ ni wọ́n wọlé àwọn tó rí wọn rí wọn wọ́n dẹ̀ ń sọ fún wọn so ẹni tó bá wà ń sì tí ò bá múra sílẹ̀ láti dúró ti rí àfàìmọ̀ tógun bá wọlé kó má kó wọn lọ ọ̀pọ̀lọpọ̀ kẹ́sì ló jẹ́ pé they are protecting themselves they don't tend to protect others ó dẹ̀ léwu torí kò sí bó ṣe máa bá ojú tí ò ní bá imú mo bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́ ọlọ́run kó jọ kó fi ìṣọ́ àti ààbò rẹ̀ kó fi bò wá bó ṣe rí nìyẹn. ẹ rí lórí àlàyé tẹ̀ àwọn nǹkan kan ṣùgbọ́n tí mo yọ ẹnu bà mí ẹ pèdè ẹ̀ẹ̀kan táwọn ará bíi tó bá bá yín tó bá ṣe rè tọ́lọ̀ ń bá yín sọ. So wọ́n sọ wípé ẹ kàn tiẹ̀ kí àwọn ajìjà kí àwọn ilé ìlú ààbò àdúgbò ibi tí wọ́n ń lọ ń bẹ̀rẹ̀ gbogbo àwọn cdas ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pọ̀ lórí platform yìí bàbá ẹ̀ máa ń káàkiri ẹ bá ẹ bá advice ẹ bá ń gbà wọ́n ní àdúgbò torí pé ẹ bá dí àwọn àdúgbò kan káàkiri láàrin ìlú àwọn ọmọ láyé wájú àwọn èèyàn wa kan dènà pé ẹ get àwọn èèyàn wa kan náà accommodate wọn wọn wá fìbẹ̀ ṣe lé wọn dẹ̀ ń wò wọ́n ràn wọ́n dẹ̀ sùn ẹ bá ń báwọn èèyàn wa sọ̀rọ̀ kan bàbá. ẹ kò dìgbà tó bá dé ká tó máa sá sọ́tún sá sósì bó bá jórú ọ̀gànjọ́ ló dé tí wọ́n embark lórí journey wọn the mission one, it will be too fatal so that is the reason they have been kept by the ń sìn all CDAs to be security conscious Keep everybody come and get brothers keeper neighbors keeper má rò pé ó ń ṣọ́ ilé tiẹ̀ nìkan ṣoṣo kò eh, any other person. mo suggest ní ọ̀dọ̀ wa ń bí báyìí mo ní kí everybody kó lọ ní whistle ká everybody lọ ra whistle nígbà tó tètè ṣe mo lọ ra whistle mo pín everybody nítorí wípé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn la máa ń dẹ́dẹ́ so ẹ wo nǹkan tó ṣe ní gangan ẹ wo nǹkan tó ṣe níbẹ̀ yẹn òru ọ̀gànjọ́ ló lọ sí báwọn bẹ̀ yẹn tó ń pa àwọn ẹni ẹlẹ́ni nípakúpa so a ò gbúdọ̀ dúró wò bẹ́ẹ̀ we must always be ready and prepared so that is it mo bẹ̀ gbogbo everybody all ethnicities kí a ṣe kí ni kí a lọ múra sílẹ̀ ká gbáradì bíbélì sọ wípé ìwọ jésù kristi ló sọ bẹ́ẹ̀ in the book of luke twenty two verse thirty six ó ní ìwọ tí ò ní àdá ó ní lọ tọ ta aṣọ ẹ kó ra àdá onígbàgbọ́ tí ò bá ní àdá kó lọ rà bó ṣe ń gbàdúrà ní kó dẹ̀ máa ṣọ́nà bíbélì jésù kristi ní ẹ máa ṣọ́ra kẹ máa ṣọ́nà ẹ máa gbàdúrà kẹ má bàa bọ́ sí kí ni ìkẹkùn sátánì so bó ṣe rí nìyẹn o olúkúlùkù lọ wà nínú ìmúrasílẹ̀ nítorí wípé nígbà tó bá máa dé bóyá lóòjọ́ ni bóyá lóru ni kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n tó bá ti wà ní ìmúrasílẹ̀ kò ní bá ẹ lábo ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun bàbá wa ọ nǹkan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ wájú ṣé àwọn láńlọ́ọ̀dù àwọn cd gbà àwọn èèyàn ebi jámánù ẹ wà ẹni tó jẹ́ olórí àwọn láńlọ́ọ̀dù association ó wà wọn lè kàn ń pa fáwọn èèyàn tó jẹ́ láńlọ́ọ̀dù ládùúgbò yàmàlú yìí orí tẹ bá wo nǹkan kan bẹ̀rẹ̀ wípé ó ń ṣe pé wọ́n wá bẹ̀ wọ́n gbalé o wọ́n gbalé o wọ́n bàbá èmi wá ṣe mo mo mo ṣe research kan tó fà á táwọn èèyàn wọn fi máa ń dúró káàkiri tó jẹ́ pé wọ́n á dúró síwájú ilé kan findings wá discover wípé ẹ rí i pé gbogbo ibikíbi tó bá ti dé tó bá ti pọ̀ ó lè jẹ́ olóúnjẹ nínú àwọn èèyàn wa bóyá ìyàwó landlord wá gbégbá oúnjẹ a máa ta oúnjẹ yìí wọ́n pọ̀ wọ́n máa máa bó wọn ẹ gbọ́ ṣe eléyìí wá tó torí tó yẹ ká finá sórí òrùlé tó pọ̀ jù láàrin wọn nìyẹn o wọ́n mọ̀ tẹ́ka. àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ti sùn a sùn sára especially Yorùbá àwa Yorùbá a sùn sára gan-an a dẹ̀ fojú tẹ́ńbẹ́lú nǹkan a ò wò pé wá àwọn ènìyàn wọ̀nyí lè jẹ́ traitors meanwhile most of them amí ni wọ́n àwọn tẹ́wọ̀ yẹn amí ni ọ̀pọ̀ ló pọ̀ jù nínú wọn so àwọn aláni láti look carefully ká wò wọ́n dáadáa ká wà nínú ẹ̀mí mo láàlá kan pé inú ilé kan wà tán wà ní ọ̀dọ̀ mi ní sàdọ̀dọ̀ mi bí wọ́n kúnnú ilé yẹn ṣùwà mo wá láàlá lóru pé mo lọ sínú ilé yẹn gbogbo àwọn báàgì tó wà níbẹ̀ mo bẹ̀rẹ̀ sí yẹ̀wò mo wá bẹ̀rẹ̀ sí rí bullet àwọn ìbọn níbẹ̀ bẹ̀mí ò rí ìbọn gangan ṣùgbọ́n mo rí different type of bullet mo wá ṣa àwọn bullet yẹn mo kó wọn wá bí mo ṣe wá pe àwọn security officers tó wà ní ìlú yẹn mo pè wọ́n jọ mo ní báyìí báyìí báyìí nìkan tí mo rí o lójú àlá yẹn nígbà tí mo máa jí mo ní ah, ah, àṣírí ńlá kan lọ́lọ́mọ àtútù yìí o bí mo ṣe lọ sí orí platform nìyẹn mo pe attention chairman uh, assistant chairman àwọn patron ìlú mo pe wọn mo ní mo lálàá báyìí báyìí báyìí báyìí o ọlọ́run sì fẹ́ ká ṣe kí ni ká lọ yí ẹbẹ yẹn wo ni òun lọ́lọ́run ṣe fi hàn yìí kọ́ ṣiṣẹ́ lé lórí bọ́n ṣe pé àwọn security nìyẹn so mo rò pé wọ́n ti ṣiṣẹ́ lé lórí bí mi ẹ̀sẹ̀ tó gbọ́ àbọ̀ nǹkan tó mú pọ̀ mbẹ̀ ṣùgbọ́n ohun tó lọ́run fi hàn mí mo ti sọ fún wọn. so bó ṣe rí nìyẹn eh, bí a ṣe ń pariwo yìí sìn ohun tá a máa fi ṣọ́ra wa ohun tá a máa fi ṣe ààbò léra wa lórí ọlọ́run ti pèsè ẹ̀ sílẹ̀ fún wa ohun tá a ṣe ń pè wá ní yorùbá nìyẹn so ìwọ ọmọ yorùbá tó o bá mọ ohun tó yẹ kó o ṣe tọ̀ ọlọ́run lọ kó sì tọ̀ àwọn àgbà tó wà nídìílé yín lọ nítorí pé o ní òye tí ọlọ́run fi fún wọn èyí láti lò láyé ìgbani fáwọn bàbá wa tí wọ́n ń lò tó sì fi dára fún wọn táyé ò rí wọn pa nípakúpa tọ́ta ò rí wọn mú ní mùkúmù so ẹnikẹ́ni tí ó bá létí kí o gbọ́ tí ẹ̀mí sọ fún ìjọ. bàbá látàárọ̀ sà ẹ orí ọ̀fẹ́ ọlọ́run láyé yín agbára ọlọ́run tó mọ̀ pọ̀ bàbá mo tún wá fẹ́ ká tún wò nǹkan kan wò a máa fún àwọn èèyàn láti pè wọn à á gba ìpè àwọn èèyàn ti ẹ bá yín sọ̀rọ̀ ládẹ̀rẹ̀ tó bá níbèrè láti pè wọ́n bá mi fi nọ́mbà tẹ́ mọ̀ wọ́n bàbá kí a mọ̀ gba ẹ̀ lẹ́nu bíi mẹ́ta yìí ara bí tún gbé nígbà kan láti àǹtí àǹfààní àti wọ́n ti bẹ̀rẹ̀ ẹ ṣe rúgà rúgà yìí ẹ dábìí tí gọ́ọ̀mẹ̀ntì apá láṣẹ pé kí ní ọ̀rọ̀ wípé no private business wọn ni ẹ ṣe máa sọ pé ìjọba ni kó máa pèsè owó fún wọn ta ló fẹ́ dá business ẹ̀ tí ò ní lọ ṣọ́ọ̀ṣì fowó wọ́n ní páwọn èèyàn ariwo wọn gbà gbìyànjú jù lẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn wa wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń pa àwọn èèyàn tó jẹ́ pé gangan ló ó ta olóyè sọ no eléyìí gbọ́dọ̀ stop stop lélẹ̀ ẹ pé gẹ́gẹ́ náà fi náà fi dojú bàbá olóyè Ìgbòho ẹ pé Ọlọ́run ni ò fẹ́ bàbá yẹn lọ́wọ́ wọ́n wá tún gbé dẹ́nsìn ní lórí ọ̀rọ̀ water bill water resources fún àwọn ńláńlá wa kódà débi bọ́ọ̀ láti ka wà nínú. láti wọ́n á ṣe ìwádìí wọ́n rí wípé ẹni tó gbé wọ́n ti kọ́kọ́ gbé bíìlì yẹn wá ẹ̀ ń gbọ́ mi bàbá. bẹ́ẹ̀ ni. wọ́n ti kọ́kọ́ gbé bíìlì yẹn wá nígbà ayé yàrá eh, nígbà ayé Sàràkí bí a ń torí páàrin wọn. ó tọ̀nà dáhùn. páàrin wọn Ògún ṣé ó kọ́. wọ́n tún wá tún wá gbé wá padà. ìgbà wá ń ṣiṣẹ́ ìwádìí tèmi ẹni tó tún ó jẹ́ ọmọ Katsina state ó jẹ́ pé Fúlàní ni díẹ̀ ló wà níbẹ̀ ni wípé wọ́n fẹ́ gba omi wa gbogbo àwọn omi ńlá ọ̀sà àpapọ̀ díẹ̀ jẹ́ àgbàgbé a bá ń sọ̀rọ̀ nípa army a bá ń sọ̀rọ̀ nípa police ọlọ́gá gbogbo àwọn government institute wọ́n jẹ gàba wọ́n tún wá gbé water resources bá wọn làwọn fẹ́ gbà bàbá ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bá ń la àwọn èèyàn pé a gbọ́dọ̀ gba bíìlì láàyè. ẹ ṣe bàbá mi a ní láti fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ jò lórí water bill yẹn water bill yẹn is a failure wọ́n fẹ́ fi ṣe ogun ja ilẹ̀ yorùbá ni àti àwọn other states tó kù yàtọ̀ sí northerners sincerely speaking water bill tó ń bá lọ actualize ẹ̀ ó dogun omi tó wà lẹ́yìn ìkùlé mi bí ó ti di federal government lónìí odò sàn tó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́mí bí ó ti di wọ́n wọ́n ti federal government Abuja ló máa control ẹ̀ gbogbo àwọn kinní wọ̀nyí ni wọ́n ní èyí tí ṣe èrò láti implement láti bà nǹkan jẹ́ fún wa wọ́n ti ṣe oil and gas wọ́n ti succeed wọ́n tún á lérò yìí pé tí omi yẹn sì táwọn bá ti lè tó ti pass ẹ̀ you know into law ní eh, inú ìrìnàjò yìí ó ti di kíni ó ti di pé federal government ló láṣẹ lórí ẹ̀ it's a very bad thing gbogbo ọmọ Yorùbá pátápátá they must raise petition against this torí pé ọlọ́run ò fẹ́ ọlọ́run mọ̀ọ́mọ̀ dá omi sílẹ̀ yorùbá ó mọ̀ọ́mọ̀ dá omi sílẹ̀ kíni ilẹ̀ àwọn ìbò èyí tó wà lọ́dọ̀ wọn náà ó tó wọn fọwọ́ mú kọ́n pàṣẹ tọ̀dọ̀ wọn lọ́ọ̀ kọ́n pàṣẹ ẹ̀tọ́ lọ́ọ̀ kọ́n fi ti àwọn other state tó kù sílẹ̀ wọ́n fẹ́ sọ wá di amúnisìn wọ́n fẹ́ jẹ gàba lé wa lórí òun ni wọ́n ṣe ń sọ̀rọ̀ water way water bill tí wọ́n bá ti lè pass into law wọ́n lè da ẹran wọn sínú òkun wa kọ́ ni kó mú gbẹ wọ́n lè dá sómi tó wà lẹ́yìn ìkúnlẹ̀ wa ń bí kó bà á jẹ́ fún wa kó tọ̀ sí kó má lè mú mọ́ kó pollute a lè sọ nǹkan kan lórí ẹ̀ a lè lágbára kankan lórí ẹ̀ mọ́ so ilẹ̀ Yorùbá ò ní gbà mo dẹ̀ dáúdà mi lójú pé àwọn Ìgbò ò ní gbà so a lè gbà fún wọn ọlọ́run ò sì nígbà fún wọn kò jù bẹ́ẹ̀ lọ olóòtú. bẹ́ẹ̀ yẹn wa tí darapọ̀ mọ́ wa ẹ ṣèrànlọ́wọ́ yìí fún wa ẹ bá wa ṣí ẹ̀ ètò bá wa jù sí whatsapp bá a pe àwọn wa bá a pè wọ́n wọlé pé bàbá wa ní wa láti wà wa wọ́n lè yàn àwọn nǹkan ẹ̀ wọ́n yàn fún ẹ bẹ́ẹ̀ bá ṣe wá ń wọlé yẹn mọ́ gbàgbé o like àti ọ̀rọ̀ àṣẹ báyìí ọ̀rọ̀ bá wa tẹ̀ ẹ káwọn oníṣẹ́ ọ̀rọ̀ ààyè láti gbàgbé wa aṣọ wa ń tẹ̀síwájú fẹ́ ká tún gbè ní wípé ẹ pé lórí ọlọ́run fi àwọn èèyàn ọlọ́run tó pọ̀ ọlọ́run yí wa ọlọ́run ṣe ni láàánú ń bẹ̀ péréte nínú ọ̀rọ̀ anikawo even authority sọ pé ninety percent sọ wọn na yorùbá àwo lẹ́yìn wá rò pé ọlọ́run ṣe ọlọ́run lẹ́yìn náà pàtì yín báyìí ẹ ṣe wá sórí ètò bàbá ògbọmọ yorùbá àwo jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run yẹ kí wọ́n wọ́n jẹ́ ọmọ Yorùbá Yorùbá yìí tá a bá lọ nú báìbù Mósè náà tọ́lọ́ ni Mósè wọ́n ìdí tọ́lọ́ fi gbé ọgbà àwọn èèyàn ó dẹ̀ ṣiṣẹ́ yẹn bó ṣe kó ṣe gbà wọ́n kúrò àwọn tá yí òjì tán jọmọ Yorùbá tiwa ẹ má jẹ́ ntàn yín gẹ́gẹ́ bí òjì sí. ẹ má jẹ́ ntàn yín òjíṣẹ́ Ọlọ́run tèmi ó kọjá èyí ń ṣàbòsí àwọn òjíṣẹ́ ọlọ́run tí ò bá join ìrìn àjò yìí kí wọ́n dẹ̀ make sure wípé wọ́n fortify àwọn ọmọ ìjọ wọn gbogbo pátápátá àti ìdílé wọn. ah uh, they are far back they are far behind. I want them to come closer to God. Kí wọ́n ṣe kí ni? Kàn jẹ́ kí ilẹ̀ Yorùbá gba ìsinmi kí wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe kó ba lè yẹ wá kó dẹ̀ lè yẹ orílẹ̀-èdè Yorùbá torí wípé ìlú tá a bá ti ní kúrò àjọ jùmọ̀ máa ṣe ni òwe àwọn àgbà ní pé ìlú bá ti ní kúrò àjọ jùmọ̀ máa ṣe ni ògbó àwọn tí ọkàn wọn tó ṣe kí ni tí kò lọ́kàn tí kò láyà kí wọ́n lọ ṣe ọkàn gírí transform ẹ̀yin èèyàn wa ẹ má bínú. báyìí ẹja máa tẹ̀síwájú lọ àwa ò tún máa padà join wa mọ kó tó dé wọ́n máa join wa ó ní wípé gbogbo àwọn ọmọ Yorùbá adé yìí àwa la máa fi ọwọ́ ara wa a fi yan àyànmọ́ wa ọ yóò ṣe kí ni yóò yàn fún wa ẹ rí i pé ńgbà tá à ń bọ̀ wálé ayé Ọlọ́run ṣe kí ni ó dá wa pé ká máa ṣe kí ni ká máa bọ̀ a mú pásítọ̀ dání bẹ́ẹ̀ ni pásítọ̀ ò mọ̀ wá nígbà tá a ṣe kí ni tá à ń bọ̀ wálé ayé ìgbà tá a délé ayé la ṣe kí ni la jọ pàdé àwọn tó bá sọ pé rẹ tó tí wọ́n àgùntàn tí gbogbo ẹ wọn bá lè sọ òótọ ọ̀rọ̀ fáwọn ọmọ ẹ̀yìn wọn wọn lè bá wọn sọ òótọ pé ká kó gbogbo àwọn èèyàn wọn wọn sọ fún wọn wípé ó ń lé ọ̀nà àbáyọ ọ̀nà Yorùbá ó wípé ká kúrò nínú ẹ bá wo gbogbo everything ẹ bá wo ká mọ̀ tanra wa jẹ àbùjá kankan bí àbùjá kankan lọ́rùn ọ̀pẹ lọ́n gbọ́ àbùjá kankan lọ́rùn ọ̀pẹ ju ọ ṣe kéde wọ́n kú ò ló ìran Yorùbá bá kọ̀ ọ̀rọ̀ bá kú ò ló ẹrú tá a bá tètè àǹfààní àkókò tá a níyì agbára wa kú ò ló ku ẹrú gẹ́gẹ́ bí bàbá olùṣọ́ àgùntàn Our prophet bí wọ́n ṣe ń sọ ó léwu ẹ bá wò bí nǹkan gbogbo àwọn pípù yìí wọ́n yí wa ká tí wọ́n yí wa ká tí wọ́n ṣe kí ni yẹ nígbà tán ti wá yí wa ká yìí sáwa kọ́ lágbára wa táwọn pásítọ̀ bá kọ̀ táwọn bá sòótọ́ ọ̀rọ̀ táwa kọ́ là á dìde tá gbára wa kó lọ́wọ́ lọ́wọ́ lókè yìí. fídíò kan wà tí mo yìí fi sọ channel wa láìpẹ́ yìí ẹ̀ bàbá àpótí ẹ̀rí tí wọ́n sọ wọn ẹ̀ bá ti wẹ́ lọ́wọ́ báwọn àṣírí bàbá yẹn tú orí ẹ̀ ibi tá a dé dúró báyìí gbogbo ọmọ Yorùbá ẹgbọ́n nǹkan tí bàbá sọ bá pèdè wọ́n ní kí gbogbo ọmọ Yorùbá lọ ṣe kí wọ́n dẹ̀ lọ dì a gbọ́dọ̀ pèrè díẹ̀ bá lọ wọ́rọ́wọ́ o tó bọ́ bìdì bá dẹ̀ gbé ọwọ́ náà wá kẹ́sì bá wa ń lé wọ́n ṣe gbọ́dọ̀ gẹ́gẹ́ bí akọni à ń gbìyànjú láti rí kọ́ni. balabala tá a dódú tá a dé dú báyìí mo ní pé kí gbogbo àwọn ọmọ Yorùbá ká ṣe kí ni ká dìde ẹni tó bá gbà wá wà láà wa ẹni tí ó gbà wa là á gbéra wájà tá a bá ti wá léèyàn táwọn ìránṣẹ́ ọlọ́run gan tí wọ́n kọ̀ tí majority wọn ò sọ̀rọ̀ jẹ́ pé ọ̀rọ̀ olóṣèlú dá sí wá wípé a gbọ́dọ̀ jà fún ara wa a gbọ́dọ̀ jà fún ara wa torí a gbọ́dọ̀ parọ́ fúnra wa tó nǹkan tí bàbá wòlíì ti wọ́n bàbá wòlíì sọ wípé wọ́n rí àwọn amí wọn wá bá wọn tẹ́ bá ráwọn èèyàn kan tó ń sọ a difficult job bá a mọ̀ pé nípa ìfẹ́ olùgbàlà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti sọ ló lè wá kú kò ní ṣe kí ni oyè lè bàbá ẹ̀ torí ẹ̀ bí nǹkan tí mò ń sọ àwa la máa jà fún àwọn ìran wa tó ń bọ̀ lẹ́yìn wa láti bí ṣé bá a ṣe ń lè náà la fẹ́ kọ̀ǹtínú láti máa lè bẹ́ẹ̀ ọ̀nà ọjọ́ kan la máa ń ṣe kí ni máa ń kọ́ time láti kọ́ ọ̀la ní ẹ ojú wa mọ́lẹ̀ tán gùn wá bàṣàbàṣà kẹ́ wa bá a ti ní bá a ṣẹ̀ṣẹ̀ ní. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n get ready a máa join wa padà fásitì jọ ìwà tán sọ àwọn sí ẹ̀ láti ṣe kẹ́kẹ́. ẹ wá jọ ẹ ṣe ń wọlé yẹn ẹ má gbàgbé láti máa bá wa ṣí àì bá ṣe ń ṣí àì máa bá wa ṣe kíni bá wa tẹ̀lé. bá a ṣe ń gbé láti gba bàbá padà ọmọ Yorùbá káàkiri gbogbo àgbà ńlá ayé tá a wà tá a ti lè ṣe. bákan pè wọ́n àtàkọ́kọ́ báyẹn sọ fún wa sọ ẹ̀yin tẹ̀ ń wò wá ìgbésẹ̀ wo lẹ ti gbé ẹ kàn ń wò wá ẹ kàn ń lọ náà ni bá ń sọ àná èèyàn mélòó láti fọ̀rọ̀ Yorùbá nation lò èèyàn mélòó láti ṣe kí ọ̀nà ti wá rò wípé ah, ọ̀nà kan ṣoṣo tó wà ní Yorùbá nation torí ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan wípé táìmù ń bọ̀ láìpẹ́ yìí a fi àyè lẹ̀ gbogbo ẹ̀ ẹ mọ̀ sẹ́ mẹ́sì máa máa comment bá lè pè máa comment ẹ̀fẹ́ wò bóyá gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lójú tàbí òṣì ọ̀pẹ tí yàrá ń ṣerú nǹkan báyìí i need feedback ṣé nǹkan tá à ń sọ sáwọn èèyàn wa mú un lò tá a ṣe ń sọ ọ̀mí lẹ́yìn ọ̀mí lẹ́yìn ẹ̀ tó ṣe ẹ lọ wádìí la máa ṣe kí ni àgbára wa that they want to America ò ní wá wá torí pé jẹ́ ń bẹ̀ wọ́n ṣe kí ni wọ́n jẹ́ ń bẹ̀ àwọn ganan sọ fáwọn pípù yìí wá o tẹ́ ẹ̀ bá ti du agbára kẹ́ ẹ gbá agbára mú Nàìjíríà kí àwọn èèyàn wá ní ìwà jà fún wa ẹ̀kọ́ ẹ̀ tí gbogbo wa gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí lọ́kùnkún ká má fi ṣeré ká má fi ṣe kí ni ká má fi ṣeré ká tètè gbáradì amúra bí akọni amúra bí akọni ká dẹ̀ ṣetán láti gbára wa ká ṣetán ká sọ wípé ẹ rí gbogbo àwọn olóṣèlú wọn ti tàn wá gbáwa gbáwa gbáwa gbáwa gbáwa gbáwa ibi tá a dé dúró báyìí wọn ṣe kí wọn lè rí wa gbá mọ́ wọn lè ṣe kí wọn lè rí wa gbá mọ́ bá ṣe kí wọn ojú wa sì ti lè a ti gbọ́n ojú wa ti ṣe kí ni ó dẹ̀ ti là wọ́n bá wọ́n bá bá yín ṣètò wa jámọ̀ ìgbẹ́ ìgbẹ́ ni ká sọ. láti gbà tá a ti ń tẹ̀ èrè tá a jẹ́ mbẹ̀ lẹ́yìn wípé bọ́ ara yín lẹ́yìn pé self interest tẹ́yìn ní lẹ́yìn pé ohun tẹ́yìn ni pé ẹ fẹ́ kówó jọ ìyàwó àtàwọn ẹ fẹ́ mọ gbádùn wá sọ́dọ̀ wa ẹ kí ni àbú wọn ẹ jẹ́ oyé wọn pé ẹ jẹ́ oyé wọn wípé ojú là ẹ sọ fún wọn wípé bá ti là á ṣe mọ́ á ṣe kí ni á ṣẹrú mọ́ wọn lè rí wa gbá mọ́ gbá wa gbá wa láti 19 gbá wa síwájú tó ń gbá wa sẹ́yìn máa ń gbá wa bíi bọ́ọ̀lù gbá wa bíi bọ́ọ̀lù orí ẹ̀ gbogbo ọmọ Yorùbá ó dìde a máa join wa padà ẹ̀ tẹ́ bá fẹ́ máa join wa padà a lè tẹ̀síwájú báwa sọ lọ prophet akíngbùdù náà ni wọ́n darapọ̀ mọ́ wa ló fọ̀rọ̀ jó báyìí pé wọ́n jẹ́ kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tá a ní church wá jẹ́ pé gbogbo church ẹ̀ra yorùbá lè sìn wọn ẹ̀ mọyé èrò tó bá ti ṣe kíni tó bá ti báwọn míì bá ti dọ́dọ̀ pásítọ̀ wọn báyìí tán dọ́dọ̀ ọlọ́run ni wọn bàbá bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní yọ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ òmìnira Yorùbá gbogbo ẹ̀ mọ́ bí tí ọ̀pọ̀lọpọ̀ jẹun lábẹ́ ìjọba lábẹ́ ìjọba àfa àkíìmù ẹ tàbí jẹrin tá a gbé wọn wá sórí ètò àfa àkíìmù ń sọ àwọn èèyàn àwọn èèyàn wọn sọ wípé àwọn táwọn ń já àfa àwọn níbẹ̀ ìjọba ń pe àwọn sí táwọn lọ ń ṣe mítìn fáfá ṣe ń jáde wọn àwọn ò tó táwọn ò jáde. wọ́n tó bá dẹ̀ lóò ṣe ó di gòbè dúró yìí kódà pásítọ̀ ẹ̀ tí ò bá sọ̀pọ́ọ̀tì ọ̀tì. àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ kéèyàn wò lẹ́yìn ẹ wo Mósè ó dìde ó dìde tán ó Joshua wọ́n dìde tẹ̀ ní ìran wọn kò ń ṣe torí ara wọn o wọ́n kí ni òjò ọ̀pọ̀lọpọ̀ wọn lè sọ. ara ẹni nìkan bá sọ wọlé látọ̀dọ̀ ẹ̀ ń wọlé lọ́wọ́ àwọn ọmọ ìjọ náà ó lè mọ̀ ṣe kí ó lè mọ̀ wọlé mọ́ yàwé láìkí ìtọ̀dọ̀ tá a wípé àbáwọ̀ ó join wa padà ń sìn. ìgbà yẹn tẹ́ wà lórí ètò wọ́n gbàgbé bá wa share ètò yìí bá wa share wà very very important kí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn kan ò ti wà lórí ètò àmì ṣe ń wá convenient láti lè bá ẹni tó máa. Yeah. olóòtú ẹ má bínú. ẹ bàbá ẹ káàbọ̀ sà nẹ́tíwọ̀kì yẹn ló ṣe mọ̀nàmọ́ná má bínú sa lórí ọ̀rọ̀ tá à ń bá lọ ẹ bá ń tẹ̀síwájú. Eh níbo la ti sọ̀rọ̀ ẹ jẹ́ kí nẹ́tíwọ̀kì yẹn tó gbé yamayama dé lẹ́ẹ̀kan. ọ̀rọ̀ water bill tí a sọ̀rọ̀ lọ́wọ́ water bill òjòrò ni wọ́n fẹ́ fi ṣe ìgbà tí rúgà yẹn ò ti ṣiṣẹ́ ni wọ́n ṣe come back they are still digging about the rúgà they are still talking about the rúgà so water bill yẹn sìn tí wọ́n bá lọ jẹ lọ lórí ẹ̀ ó dogun nìyẹn fún ilẹ̀ yorùbá èmi ẹ̀yin àwa ní orí ọ̀fẹ́ kankan mọ́ lórí omi wa ohun tó bá wù wọ́n ló lè ṣe wọ́n lè decide láti kọ́lé sórí omi wa níbi tí àwọn ọkọ̀ ojú omi ńláńlá wa gbà navigate kọjá ìkọ́ni ẹ̀dín lọ́wọ́ ká má lè ṣe ohunkóhun mọ́ so ohun tí wọ́n ń gbìyànjú àti ṣe ni pé àwa Eh, Nigerian Port Authority System òun ni wọ́n fẹ́ work on láti lè acquire bóyá wọ́n máa tún ṣeé ṣe láti gbé bí wọ́n ṣe gba gbogbo àwọn nǹkan tó kù tẹ́ bá wo virtually gbogbo nǹkan tó wà ní ilẹ̀ Yorùbá tó yẹ kó jẹ́ èrè fún Yorùbá òun ni wọ́n ti fi ọwọ́ kó tó ti kó sí abẹ́ federal and whatever they put under federal kò sí state kan èyí tó lè gbé ẹnu yìí sókè lórí ẹ̀ kò sí any implement the law of the state tó lè counterbalance law of the federal so whatever federal wants pé kó happen lórí eh, omi wa òun ló máa happen kò ní sí ẹnikẹ́ni èyí tó máa wà access to it locally anymore so gbogbo nǹkan tí wọ́n ń gbé wá yẹn ète ni a ò sì gbọdọ̀ jẹ́ kó wọlé tí alàgbà tó wà níbẹ̀ ń ṣe Gbàjàbíàmílà tí ó bá gbà èyí kí ó wọlé kí wọ́n pàṣẹ into law òun fúnra ẹ̀ pàápàá ó sọra ẹ̀ pé òun ṣọmọ ọkọ mọ́ nìyẹn. Eh, whatever may have happened in the in between uh, Saraki àti federal government nígbà yẹn ààrin lè ní í sí pé Saraki ṣọmọ ọkọ so àwọn tó wà ń bẹ̀ ń sìn tó bá lọ gbà tó pass kínní water bill wọlé kọ́ mọ̀ wípé gbogbo nàìjíríà gbogbo ilẹ̀ yorùbá pátápátá ló ti di kíni o ló ti di tàwọn fúlàní so ohun tí mo rí sọ lórí ìyẹn nìyẹn o. ok ẹ bàbá kẹ tó tẹ̀síwájú ẹ jẹ́ ń sáré gbé ìpè fún àwọn ọ̀wà tí wọ́n ń báyìí a gbọ́ ohun tí wọ́n fẹ́. tó sà. araba. yẹ sà. Ah, ọlọ́run a máa fún yín. sà. Ah. sà máa gbà mo pè lánàá. Tàbí ṣé gbogbo èèyàn lẹ fẹ́ bá sọ̀rọ̀ àbí èmi pásínà. mo fẹ́ pe ìsàkíyèsí náà lè gbọ́. ok. àkíyèsí yẹn ni pé àwọn ọba wa ẹ yorùbá àmọ́bọ́ débi pé àwọn pọ̀ sí tàbí lẹ́yìn wọ́n jẹ ọba wọ́n ti rẹ ẹyẹ wọ́n ṣe gbẹ sẹ́ni tàbí ní testat débi tó ń lùlù tó ń ta yẹyẹ lórí títí ìgbàdé ń lù. gbogbo ẹ̀ lọ sanwó square wọ́n lọ lẹ́ mọ́tò àwọn fúlàní wọ́n lẹ̀ sọ̀ráǹdì gbogbo láàrin èkó tí gbogbo ẹ̀jẹ̀ dúró ọjọ́ dé dúró yìí tí nǹkan wà lẹ́sìn ìyàlẹ́nu ló jẹ́ ìyẹn láti ìsìn ẹ bá wa ti gbé wọn àwọn ọba Yorùbá àwọn ọba Èkó oníjẹkùnrin àmọ́ tó ń ṣe àkíyèsí tí mo pè é sí all right sir ẹ mọ̀ pé mo sọ fún yín náà lánàá pé màá gbégbèsè lórí ẹ̀ náà màá ṣe findings. ó ti ní èèyàn wa kan tí mo wà ní eré abẹ yẹn tí mo ti ní kó bá mi ṣiṣẹ́ feedback àti wàá sọ̀rọ̀ lórí a dẹ̀ ṣe fídíò bẹ̀ náà wá a rí a lè jẹ́ authentic ibi tẹ́ máa sọ wọ́n ní get. bàbá gbàgede náà ṣó. ẹ ṣe ọ̀sán. okay rí. èmi fúnra mi gba abẹ kọjá èmi fúnra mi gba abẹ kọjá mo rí gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn. hello daddy hello sir àwọn bàbá pásítọ̀ wọ́n ń sọ nǹkan kan fún yín aláwọn gbàbẹ̀ kọjá fúnra lára àwọn ẹ̀tẹ́ tí kẹ̀lìgbọ́n tó ń sọ. mo sì rí gbogbo ẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ ẹ ni mo rí ó yà mí lẹ́nu I park my car beside gbogbo àwọn bọ́ọ̀dù bọ́ọ̀dù kéṣe kékeré ńláńlá ni wọ́n ya àwòrán gbogbo àwọn fúlàní ẹ̀ pápátá wọ́n yá sí ráǹdì ni ó pọ̀ nígbà tí mo máa kà á I count I counted fourteen níbi tí mo ti lè kà á níbi tí mo lè kà á mọ fourteen ni mo kà nínú àwọn nínú Tinubu square gangan so ó wà níbẹ̀ òtítọ́ ni àwọn kinní wọn kẹrẹ àpẹẹrẹ kan náà fi hàn fún wa àpẹẹrẹ kan náà fi hàn fún wa there was a time tí ọlọ́run fìràn kan hàn mí wípé eh, eh, araba. Àràbà. there was a time tí ọlọ́run fi ìran kan hàn mí wípé àwọn fúlàní wọ́n kọ gbogbo orúkọ àwọn ọba wa wọn kó sínú se ìkòkò ńlá kan wọ́n bẹ̀rẹ̀ sí da iná sí ń dè é mo sí bèrè wọ́n ní wọ́n ń sè wọ́n rọ̀ wọ́n ní wọ́n ń sè àwọn ọba wa rọ̀ mo á bẹ̀rẹ̀ sí gbàdúrà mo pe àwọn ogun ọ̀run kí wọ́n fọ́ ìkòkò yẹn mo sì rí pé nínú ètò ojú àlá yẹn ọlọ́run fọ́ ìkòkò yẹn níbi tí wọ́n ṣe kí ni tó ti ń dáná yẹn sí ṣe rí bí àwọn ènìyàn bá ń bú àwọn ọba àwọn ọba wa wí a kàn ń pè wọ́n sí ìkéèsára ni kí ète àti ìmọ̀ èyí tí àwọn ènìyàn yìí gba èròǹgbà wọn tó jẹ́ ibi kó má lè jọlé wọn lórí kó má lè ṣẹlẹ̀ wọn lára kìí ṣe kìkì owó nìkan wọ́n fi èdì wọ́n fi ń di àwọn ọba wa kò sì yẹ kí èdì dì wọ́n ṣùgbọ́n nítorí pé kí ni àwọn fúnra wọn ti fi ara wọn sílẹ̀ pé kí èdì rí ibi gbà mú wọn ìyẹn lẹsẹ rí tí àwa ń ké pé kò ṣe kí ni kò kíyèsára ní kia kia kíá torí àwọn èèyàn wọ̀nyí wọn ò ṣe lójúbọ̀rọ̀ èyí tó bá ń bọ̀ wá rí kábíyèsí ó ti fi nǹkan banú ó ti mú nǹkan bọ̀ wá síwájú kábíyèsí. arọ́bàfin lọ́ba ń pa èmi ò tó rọ́bà fín ṣùgbọ́n mo láti gba àwọn ọba níyànjú káwọn pàápàá kó ṣe kí ni kó dira wọn ọ̀pọ̀lọpọ̀ ọba ló túlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba tá a forúkọ ọba pè ló tú sílẹ̀ tó jẹ́ wípé ṣé kú báyìí náà máa wọlé bá tó máa ṣe wọ́n bó ṣe wù wọ́n ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀ la ṣe tún náà wá sí wọn wípé ká tó ta wọn lólobó kì í ṣojú bọ̀rọ̀ ìdẹ́sẹ̀ kìkì owó nìkan bí kò ṣe kí ni fún àti èdè ni àwọn wọ̀nyí ń lò láti ṣe kí ni láti kọjú ìjà sí àwọn ọba wa tí kò sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn so tí wọ́n bá lè jàjàbọ́ tí ìlú ò bàjẹ́ mọ́ wọn lórí ìbádára púpọ̀ o torí ọba tó bá jẹ tí ìlú dára tí ìlú tòrò orúkọ rẹ̀ wà lákọsílẹ̀ èyí tó bá tún jẹ tó tún kù díẹ̀ káàtó orúkọ rẹ̀ wà lákọsílẹ̀ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. wà ní àdúgbò yìí bá a ìgbésẹ̀.

ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n lórí ìyẹn agbára ọlọ́run lọ́la tá a ṣètò díẹ̀ díẹ̀ pestac bá a ṣe kí ni a ṣètò ẹ bàbá tí bá wa sọ̀rọ̀ látòní náà prọfẹ ẹ ẹ kankan tí ẹ béèrè mí bàbá béèrè ó sọ wípé water bill resources tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé tó nípa kankan lórí yorùbá nation. ẹlẹ́dàá o ẹlẹ́dàá o gbogbo ohun tó yẹ kó wá tó jẹ́ kómi yẹn ohun tó yẹ kó wá kó jẹ́ èrè fún àwa yorùbá tí ó bá ti wà ní ìkáwọ́ wọn ó fẹ́ gbóhùn kó ń bọ̀ wá sí ilẹ̀ yorùbá kì í sọ orí omi yẹn ló ti máa gba ni tí federal government bá dé ògbódò gbóhùn kankan wọlé kí ló fẹ́ ṣe kò sí ibi tí ìkọ́nù wọn kọ́ refinery sí yìí tí ẹ bá mọ nǹkan tó ń wọnú tó ń wọnú refinery yẹn bẹ̀ yẹn tó ń gbà ẹ̀yìn wọnú ẹ̀ tí ó hàn sí ẹ̀mí àti rẹ bí ọmọ Yorùbá òun ló ń lọ yẹn ìyẹn kàn sí kí àràbà tó ra mú odò ń gbà rè a lot of things is going in there. tí wọ́n bá wá pàṣẹ water eh, bill <laughs> wọ́n fi máa kó nǹkan ogun wọlé nàìjíríà wọlé eh, oòdùà tán ilẹ̀ yorùbá ò ní mọ̀ èmi náà ò ní mọ̀ ṣé ó sì free sí apẹni ti state tó bá yá àwọn ọba wa ò lẹ́nu lọ́rọ̀ lórí ẹ̀ mọ́ àwọn ènìyàn wa wọn ò lẹ́nu lọ́rọ̀ lórí ẹ̀ tó bá ti lè pàṣẹ sí ilẹ̀ ìjọba I mean into uh, into law so yẹn la ṣe gbọ́dọ̀ kí gbàjà rẹ̀ pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. yàrá bàbá wa eh, láti ti kú àtẹ̀yìn náà láti kí n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tọ́lọ́ lọ́run ti sọ ẹ mọ̀ wípé ẹ káwọ́ wọ́n bá wá lọ páàsì ẹ̀ bífọ̀ ká tó gbọbẹ̀ ńkọ́ ẹ mọ̀ pé ó léwu port dẹ̀ ló jẹ́. ó léwu. ìran yorùbá. ó léwu. port ńlá ẹjẹ́ ń gbé ìwé. ó léwu. ẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni. Yes, ma. Yes. Àti ibi ẹ̀kúṣẹ́. Àmọ́. Mo kí bàbá pásítọ̀ pé àwọn náà kúṣẹ́ wọn kúṣẹ́ olúwa ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́. àmín àmín àmín àmín. ìbéèrè náà bá lè ṣe pé kò ní bá wọn sáré ọ̀rọ̀ wọn pátá bíi yẹn mo kàn fẹ́ dá sí. àmín náà tí gbogbo àwọn pásítọ̀ kan fẹ́ nídìí omi tó ń ṣàn wọn ní àǹfààní láti débẹ̀ àwọn bàbá wa àwọn ìjọ wa aláṣọ wọn máa lọ ń ṣèwẹ̀ odò ní ní àǹfààní láti lọ bẹ̀ mọ́. àwọn màmá wa àwọn yèyé ọ̀ṣun gbogbo wọn ò ní ní àǹfààní láti lọ omi wọn mọ́. kò pọ́síbù mọ́. àwọn fẹ́ lọ pọnmi ó omi tí a lè lọ pọn láì sanwó. bẹ́ẹ̀ni. ẹja tá a ṣe ẹja tún máa wá wọ́n fi torí àwọn apẹjagun àgàgà àwọn tó wà ní sáìdì ẹ̀pẹ́ wọn ò ní ní àǹfààní àti lọ pẹja bó ṣe wù wọ́n mọ́ ó lóye tán máa san fún ìjọba wọn tó fún wọn láàyè láti lọ pẹja ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lo eh, kenó wẹ́wẹ́ wọn ò ní ní àǹfààní láti lọ máa gun orí omi láti ibì kan síbì kejì mọ́ bó ṣe wù wọ́n bí oríṣiríṣi wọ́n fẹ́ dí mọ́ ọmọ Yorùbá wọ́n fẹ́ dí mọ́ wa lẹ́nu ní gbogbo ọ̀nà ní ọ̀rọ̀ omi yẹn oríṣiríṣi nǹkan lọ̀rọ̀ omi yẹn bá wí nínú ayé wa tí ò yẹ kó bẹ́ẹ̀ àwọn tó sọ pé kí ló kí kí ni ti Yorùbá ti Yorùbá torí ti Yorùbá náà ṣe fẹ́ ṣe ogun nǹkan tó fẹ́ ṣe yẹn torí ní Nàìjíríà àwa Yorùbá ló àwa Yorùbá ló tó lórúkọ jù àwọn míín wà tó jẹ́ pé bá ti lọ ọmọ tó bá ṣètò ó ní àǹfààní tó ń ṣe gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ àti ní àǹfààní láti pè yẹn mọ́ lóríṣiríṣi ọ̀nà ó ní ó ní ipa tó máa kó o nǹkan tí mo kàn fẹ́ sọ fún gbogbo wa ń sìn ọ̀rọ̀ èkó àbọ̀wá bá lọ̀rọ̀ èkó fún àwa tí a wà ní ìlú àwa tí a wà ní ìlú tí a wà ní orí ìkànnì ẹ̀jẹ̀ sábọ̀rọ̀ èkó lẹ̀ ẹ má tiẹ̀ bí abẹ̀rẹ̀ èkó ẹ̀ṣọ̀ lọ́wọ́ àràbà mọ́ àbọ̀rọ̀ ni wọ́n sọ fún ọmọlúwàbí tó bá dénú àwa tó di bàbá wa ti sọ̀rọ̀ ẹ̀ránṣẹ́ ọlọ́run wa ti sọ̀rọ̀ àṣebí ní ọjọ́ yẹn mi ò mọ mi ò ka bíbélì o ọjọ́ yẹn afẹ́fẹ́ ń gbà tí wọ́n fẹ́ wá mú bàbá wa Jésù wọ́n ní bàbá wa Pétérù fa ọkọ̀ yọ ó fi bẹ́ ẹnìkan ó fi bẹ́ létí bàbá wa wá mú etí yẹn ó wá lẹ̀ padà ó wá sọ bàbá wa Pétérù pé ó kí ọkọ̀ yẹn kó tẹ̀ dàrú àkọ́. bá a kọ ẹ̀ bẹ́ẹ̀ kí ìrọ̀jẹ́ bàbá wa Jésù sọ pé kó sọ àkọ̀nù pé kò gbọ́dọ̀ fi kó sọ àdánù kó má bọ̀ kí bọ̀ àkọ̀ kó má hmm. kó fi nǹkan mí ìjà ó fi ń ṣe pé ogun ṣì ń bọ̀ tógun bá ti dé kó wá padà fà á yọ ni ogun yẹn ti wá dé. bẹ́ẹ̀ ni kálukú wa tó kí àdàpọ̀ akọ̀, ẹ jẹ́ ká fa àdá wa yọ nínú akọ̀. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn àwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ gbé ẹ̀sìn wá àkọ́kọ́ ní Genesis wọ́n gbé ẹ̀sùn. Bẹ́ẹ̀ni. Hmm. Network yẹn ṣe yamayama. Okay. àwa fẹ́ gbé gbà tí wọ́n ti ní ká padà sílé ilé ká padà sí ń àwa tá a ti dóògbé bàbá ńlá wa dànù tí wọ́n ti sọ pé kò ṣiṣẹ́ pé ọlọ́run ní kí ọlọ́run lọ́ba tó ń gbàyàn báwo la ṣe fẹ́ wá ṣe ní ìsìn kò yé wa mọ́ a wà ní ìkórìta kò yé wa mọ́ ní ìsìn ọ̀nà wa ti dórí ọ̀pẹ̀ pin kí la ti fẹ́ wá ṣe sí ìbéèrè mi nìyẹn fún bàbá wa. ẹ ṣe ìyá mi ẹ ṣe mo dúpẹ́ fún ìbéèrè tí ẹ béèrè mo fẹ́ fi yé gbogbo wa lénìí wípé ọlọ́run ò lè ṣe àṣìṣe àwa ènìyàn ló ń ṣe àṣìṣe bí àwọn àtọ̀húnrìn wa bá mú ẹ̀sìn wá fún wa láti fi gba nǹkan tó wà lọ́wọ́ wa lọ táwa náà dẹ̀ jẹ́ òmùgọ̀ dàgbèsílẹ̀ tí wọ́n fi gold tó ń fi ike tó ń fi gba gold lọ́wọ́ wa ẹ̀yẹn kù sí wa lọ́wọ́ bọ̀ síbẹ̀ náà ọlọ́run ṣe kí ni ó ti mú ó ti yànnàná bó ṣe fẹ́ ṣe ààbò lórí kúlùkù ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìlú tó dá lórí ó dẹ̀ fún àwọn ẹnì kọ̀ọ̀kan ní ọgbọ́n tó máa lò ìyẹn ló jẹ́ kí n powó yẹn lẹ́ẹ̀kan pé ìwọ tí ìdílé ẹ̀ bá ń jẹ ewé kí ìbọn má bàa ràn ẹ́ tètè lọ bẹ̀rẹ̀ sí jẹ ewé mi ò sí nínú àwọn òṣìṣẹ́ olúwa tó máa ta ènìyàn jẹ all my church members ni mo fortify I fortify them èrè pé ń bọ̀ ń bọ̀ àwọn láńdẹ̀dẹ̀ wherever they might walk into that is just how it is now ẹ lè dá àṣà kẹdà má together o ò lè gbé ẹ̀sìn kó o gbé kó o lóo fẹ́ dà pọ̀ mọ́ àṣà o sì lè gbé àṣà kó you know with knowledge àwọn nǹkan mìíràn wà tó a máa gbé kalẹ̀ wípé wá eléyìí iṣẹ́ la pé the practical work of Christian work the practical aspect of Christian work à á gbé tá a bá ṣetán à á consecrate ẹ̀ à á gbé wọnú ẹ̀sìn à á kó àdúrà lé lórí ó di iṣẹ́ ó di lílò tó bá jókòó tẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí ọlọ́run ti fún àwọn baba ńlá baba ẹ̀ ní ìkan tó máa lò tó máa fi ṣe ìṣọ́ra fún àgọ́ ara ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ fún ìdílé ẹ̀ tọ́wọ́ ayé ò ní ka tó wá lòun dànù síbì kan kó yá ń tètè lọ máa. pàtẹ́ ń bẹ ẹ̀yìn tẹ́ bá ti lọ bá wa láìkí ẹ̀. àwa nítorí wípé I believe Christ knew he would be useful in his what in his ministry. òun ló jẹ́ kí olùgbàlà pè é pé Luke tẹ̀lé mi wọ́n tó ń ṣe now agbára táwọn bàbá wa ní ní ìgbà it ni tí wọ́n ń lò báwa yóò tiẹ̀ gbọ́njú ba eh, àwọn bàbá wa ròyìn fún wa bó ṣe jẹ́ bó ṣe rí so ẹnikẹ́ni tí ìmọ̀ bá kù fún kó lọ wá ìmọ̀ ohun tí mo lè sọ sí ọ̀rọ̀ yẹn nìyẹn kí ẹnikẹ́ni má fi àṣà kó má gbélé ẹ̀sìn kó má gbé ẹ̀sìn kó má fi bọ àṣà nínú àjò náà they they they work in separate way but ó lè wá fi kí ni ó lè fi ọgbọ́n àti ìmọ̀ kó fi gbé àṣà kó gbé wá sí abẹ́ ẹ̀sìn kí àmì ọ̀run má ba dààmú ẹ kò jù báyẹn lọ. látàárọ̀ fún àwọn nǹkan. ẹ ṣeun. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ń ṣe wọ́n ti dàgbé pè papọ̀ àwọn ti brainwash àwọn ẹlòmíì wọ́n sọ pé à báyìí. wọ́n sọ mí nù. àdókòwò ẹlòmíì náà dànù ẹ̀ ló ṣe kí ni ó wọlé dé yìí béèrè tí bàbá yẹn tó ń béèrè nìyẹn wọn bàbá ti dá wọn lóhùn ẹ lọ́wọ́ yín bàbá ẹ bá ṣe wájú à ń ṣe bàbá mo fẹ́ kẹ́ bá ń ṣe ìgbà tá a bẹ̀rẹ̀ wọn wípé àwọn fẹ́ lò láti máa dá èdè àyè tọ́n ti tọ́n ti ń fojú ẹyọkọ̀ ẹgbà yín lápòókò ẹ wá ṣe báyìí ni wípé ẹ bá a fàdúrà ran òmìnira Yorùbá yìí bá a fàdúrà ràn lọ́wọ́ fún àwọn adarí tí Ọlọ́run dẹ̀ ń lò bí àwọn bàbá Professor Banji Akintoye gbogbo à ẹ onítìrí gbogbo àwọn bá a dé nírìn bá a gbàdúrà fún wọn wọ́n sì rẹ̀ wọ́n sì sùn bá a lè kó wa ah, Jehovah jésù kristi michael mímọ́ ọlọ́run ìyè àti agbára aláàánú àti olóore ọ̀kan ṣoṣo àjànàkú ọba tí ń jẹ́ ìpínlẹ̀ má ṣe bẹ̀rù ògbéni níjà dẹ́rùbọ níjà ọlọ́run àgbà àtijọ́ ẹ̀mí àwọn wòlíì mo dúpẹ́ mo gbé yín ga lórí èyí tí ṣe ìpinnu yín lórí àwọn ọmọ rẹ tẹ́ ń lò lówó rẹ lọ́gànjọ́ láfẹ̀mọ́júmọ́ olúwa gba ẹ̀yìn wa yẹmọ́ agbára lọ́rọ̀ lérò ní ìṣe bàbá dáríjì wá sọ wá di mímọ́ mo fẹ́ àwọn bàbá wa náà lẹ́yìn lọ́wọ́ pọfẹ́sọ adébánjí akíntóye pọfẹ́sọ adéníran chief sunday adéyẹmọ ìgbòho ìyá wa dúpẹ́ onítìrí àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run alààyè mo pẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ ṣe àbòlé wọn lórí àárẹ̀ má jọ mú wọn ọwọ́ ayé má jọ ká wọn ọ̀fà ayé má jọ ràn wọn àránsí má jọ mú wọn àṣàṣí má jọ rí wa gbéṣe àlàáfíà rẹ jẹ́ kó máa jọba lọ ní ti gbogbo ẹni tó wò mí tó ń gbọ́ ọ̀rọ̀ mi ẹ̀yin ọ̀run náà àwọn ọ̀run bá ayé wọn pàdé bá ayé wọn pàdé ẹ ó ṣe rere yóò dára fún yín yóò dára fún orílẹ̀-èdè yorùbá ayọ̀ wa yóò máa pọ̀ sí gbogbo àwọn kàńdà tí ń bẹ nínú pọ̀nmọ́ wa nínú awọ náà ọlọ́run ẹ̀mí mímọ́ yí wọn lọ́kàn padà èyí tó bá kọ̀ láti yí ọkọ̀ padà olúwa ṣe mọ́ṣẹ́ kí ẹ̀mí àmì agbára ìgbani èyí tó jagun fún èlíjà àti èlíṣà bẹ́ẹ̀ ni kò jagun fún orílẹ̀-èdè wa kọ́kàn wa kó balẹ̀ káláyọ̀ nínú yorùbá nation jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹnì kankan aleluya ńlá kan hallelujah ló ah, ah, eh, dára fún wa. àkókò láti wá bá sọ̀rọ̀ aládùúgbò àbúkù bá ti gbọ́. bàbá kẹ́ tó dé mọ̀ lọ ṣé ẹ lè fún àwọn èèyàn nọ́mbà yín gbàmù yìí báyìí báwo ni ká ṣe. a dára nọ́mbà mi ni òdo. Uh, ẹ̀jọ òdo àrún ẹ̀sán èje ẹ̀fà àrún ẹ̀fà ọ̀kan ọ̀kan. ẹ wá bá ń pè ní ọ̀nà. àbí kí n tó pè lẹ́ẹ̀kan sí i. ẹ bá mi pè ní ìlànà ilé ẹ̀ ń fi tètè ẹ̀wọ̀n èèyàn. zero eight zero. zero eight zero five nine seven six five six one one. bá fẹ́ gba nọ́mbà yín. 080 597 656 double one. ẹ ṣeun bàbá wa a dúpẹ́ gan-an yín lérò pé tá a bá tún pè yín gbà míì ẹ tún jẹ́ wa. bàbá wa gbogbo àwọn èèyàn náà ní ká dúpẹ́ lọ́wọ́ yín bí o. kí olúwa kó wá lọ́wọ́. ẹ ṣeun. ẹ wo ẹ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ti darapọ̀ mọ́ wa a ti jọ. tó gbàgbé bá a tún ṣe tá a máa rí dé. Àrọ̀ lọ́nà. Our prophet number one. lè ń wá fẹ́ pé thank you sir god bless you ọ̀pọ̀ láyé yín